ìṣe àwọn àpọ́stólì orí kọkàndínlógún ó sì ṣe nígbà tí àpólò ti wà ní kọ́rìntìn tí pọ́ọ̀lù kọjá lọ ní àà ẹ̀kún òkè ó wá sí éfésù ó sì rí àwọn ọmọ ẹ̀yìn kan ó wí fún wọn pé ẹ̀yin á ẹ̀mí mímọ́ nígbà tí ẹ̀yin gbàgbọ́ wọ́n sì wí fún pé àwa kò gbọ́ rárá bí ẹ̀mí mímọ́ kan wà ó sì wí pé ǹjẹ́ baptisi wo lè a baptisi yín sí wọ́n sì wí pé ṣe baptisi ti Jòhánù Paul sì wí pé nítòótọ́ ni Jòhánù fi baptisi ti ìrònúpìwàdà baptisi ó wí fún àwọn ènìyàn pé kí wọn kí ó gba ẹni tí ń bọ̀ lẹ́yìn òun gbọ́ èyí ìyìn ni Kristi Jésù nígbà tí wọ́n sì gbọ́ abaptisi wọn ní orúkọ Jésù Olúwa nígbà tí Paul sì gbé ọwọ́ lé wọn ẹ̀mí mímọ́ bà lé wọn wọ́n sì ń fọ èdè mìíràn wọ́n sì ń sọ tẹ́lẹ̀ iye àwọn ọkùnrin náà gbogbo tó méjìlá nígbà tí ó sì wọ inú sínágọ́gù lọ ó fi ìgboyà sọ̀rọ̀ ní oṣù mẹ́ta ó ń fi ọ̀rọ̀ wé ọ̀rọ̀ ó sì ń yí wọn lọ́kàn padà sí nǹkan tí í ṣe ti ìjọba ọlọ́run ṣùgbọ́n nígbà tí ọkàn àwọn mìíràn nínú wọn di líle tí wọn kò sì gbàgbọ́ tí wọ́n ń sọ̀rọ̀ ibi sí ọ̀nà náà níwájú ìjọ ènìyàn ó lọ kúrò lọ́dọ̀ wọn ó sì ya àwọn ọmọ ẹ̀yìn sọ́tọ̀ ó sì ń sọ àsọyé ní ojoojúmọ́ ní ilé ìwé tíránù èyí ń lọ bẹ́ẹ̀ fún ìwọ̀n ọdún méjì tó bẹ́ẹ̀ tí gbogbo àwọn tí ń gbé Éṣíà gbọ́ ọ̀rọ̀ Olúwa àti àwọn Júù àti àwọn Hélẹ́nì Ọlọ́run sì ti ọwọ́ Paul ṣe iṣẹ́ àṣẹ àkànṣe tó bẹ́ẹ̀ tí wọ́n fi mú gèlè àti bàǹtẹ́ ara rẹ̀ tọ àwọn olókùnrùn lọ àrùn sì ń fi wọ́n sílẹ̀ àti àwọn ẹ̀mí búburú sì ń jáde kúrò lára wọn ṣùgbọ́n àwọn júù kan alárìnkiri ẹlẹ́mìí èṣù jáde dáwọ́lé àti ṣe àdábọwọ́ ara wọn láti pe orúkọ jésù olúwa sí àwọn tí ó ní ẹ̀mí búburú wípé àwa fi orúkọ jésù tí paul wàásù fi yín bú àwọn méje kan sì wá ọmọ ẹnìkan tí à ń pè ní skefa júù àti olórí kan nínú àwọn àlùfáà tí wọ́n ṣe bẹ́ẹ̀ ẹ̀mí búburú náà sì dáhùn ó ní jésù èmi mọ̀ paul èmi mọ̀ ọ́ ta ni ẹ̀yin nígbà tí ọkùnrin náà tí ẹ̀mí búburú wà lára rẹ̀ sì fò mọ́ wọn ó pako mọ́ wọn ó borí wọn bẹ́ẹ̀ ni wọ́n sá jáde kúrò ní ilé náà ní ìhòòhò àti ní ìfarapa èyí sì di mímọ̀ fún gbogbo àwọn júù àti àwọn ará ẹlẹ́nì pẹ̀lú tí ó ṣe àtìpó ní éfésù ẹ̀rù sì bá gbogbo wọn a sì gbé orúkọ jésù olúwa ga ọ̀pọ̀ àwọn tí wọ́n gbàgbọ́ sì wá wọ́n ń jẹ́wọ́ wọ́n sì ń fi iṣẹ́ wọn hàn kì í sì ṣe díẹ̀ nínú àwọn tí ń ṣe iṣẹ́kíṣẹ́ ni a kó ìwé wọn jọ wọ́n dáná sun wọ́n lójú gbogbo ènìyàn wọ́n sì ṣírò iye wọn wọ́n sì rí ó jẹ́ ẹgbàá mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìwọ̀n fàdákà bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ olúwa sì gbilẹ̀ sí i gidigidi ó sì gbilẹ̀ ǹjẹ́ bí nǹkan wọ̀nyí ti parí tán Paul pinnu rẹ̀ ní ọkàn pé nígbà tí òun bá kọjá ní Makedonia àti Akaya òun ó lọ sí Jerusalem ó sì wí pé lẹ́yìn ìgbà tí mo bá dé ibẹ̀ èmi kò lè ṣàìmá rí Róòmù pẹ̀lú nígbà tí ó sì ti rán méjì nínú àwọn tí ń ṣe ìránṣẹ́ fún un lọ sí Makedonia Timothy àti Erastu òun tìkálára rẹ̀ dúró ní Asia ní ìgbà díẹ̀ náà ní àkókò náà ẹ̀mìmì díẹ̀ kí ó sì wà nítorí ọ̀nà náà nítorí ọkùnrin kan tí a ń pè ní Demetriu alágbẹ̀dẹ fàdákà tí máa fi fàdákà ṣe ilé òrìṣà fún Diana ó mú èrè tí kò mọ ìwọ̀n ó mú èrè tí kò mọ ní ìwọ̀n fún àwọn oníṣọ̀nà wá nígbà tí ó pè wọ́n jọ àti irú àwọn ọlọ́nà bẹ́ẹ̀ ó ní alàgbà ẹ̀yin mọ̀ pé nípa iṣẹ́ ọnà yìí ni àwa fi ní ọ̀rọ̀ wa ẹ̀yin sì rí ẹ sì gbọ́ pé kì ṣe ní éfésù nìkan ṣo ni ṣùgbọ́n ó fẹ́rẹ̀ ṣe gbogbo Asia ni Paul ti ń yí ọ̀pọ̀ ènìyàn ní ọkàn padà tí ó sì ń darí wọn wípé ohun tí a fi ọwọ́ ṣe kì ṣe Ọlọ́run kì í sì ṣe pé kìkì iṣẹ́ ọ̀nà wa yìí ni ó wà ní ewu àti di asán ṣùgbọ́n ilé Diana òrìṣà ńlá yóò di gígàn pẹ̀lú àti gbogbo ọlá ńlá rẹ̀ yóò sì run ẹni tí gbogbo Asia àti gbogbo ayé ń bọ nígbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí wọ́n kún fún ìbínú wọ́n kígbe wípé òrìṣà ńlá ni Diana ti ará Éfésù gbogbo ìlú náà sì kún fún ìrúkèrúdò wọ́n fi ọkọ̀ kan rọ̀ sínú ilé ibi ìṣeré wọ́n sì mú gaiu àti aristaku ará makedonia àwọn ẹgbẹ́ àjọrin paul nígbà tí paul sì fẹ́ wọ àárín àwọn ènìyàn lọ àwọn ọmọ ẹ̀yìn kò jẹ́ ẹ̀ fún un àwọn olórí kan ará Asia tí í ṣe ọ̀rẹ́ rẹ̀ ránṣẹ́ sí i wọ́n bẹ̀ pé kí ó má ṣe fi ara rẹ̀ wewu nínú ilé ibi ìṣeré. àwọn kan ń wí ohun kan àwọn mìíràn ń wí òmíràn nítorí àjọ rúdurùdu àti ọ̀pọ̀ ènìyàn ni kò mọ ìtorí ohun tí wọ́n fi tilẹ̀ fi wọ́jọ pọ̀ ni wọ́n sì fa alexanderu kúrò ní àwùjọ àwọn júù ti ṣáájú alexanderu sì juwọ́ sí wọn òun sì ohun ìbá sì wí ti ẹnu rẹ̀ fún àwọn ènìyàn ṣùgbọ́n nígbà tí wọ́n mọ̀ pé júù ni gbogbo wọn ní ohun kan níwọ̀n wákàtí méjì ọjọ́ kígbe òrìṣà ńlá ni diana ti ara éfésù. E nígbà tí akọ̀wé ìlú sì mú kí ìjọ ènìyàn dákẹ́ ó ní ẹ̀yin ará éfésù ta ni ẹni tí ó wà tí kò mọ̀ pé ìlú ará éfésù ní ṣe olùsìn dìhánà òrìṣà ńlá àti ti ère tí ó ti ọ̀dọ̀ júpítérì bọ́ sílẹ̀ ǹjẹ́ bí a kò ti lè sọ ọ̀rọ̀ òdì sí nǹkan wọn ni ó yẹ kí ẹ dákẹ́ kí ẹ̀yin kí ó má ṣe fi ìwára ṣe ohunkóhun nítorí tí ẹ̀yin mú àwọn ọkùnrin wọ̀nyí wá wọn kò kọ́ ilé òrìṣà bẹ́ẹ̀ ni wọn kò sọ̀rọ̀ òdì sí òrìṣà wa ǹjẹ́ nítorí náà bí Demetriu àti àwọn oníṣọ̀nà tí ó wà pẹ̀lú rẹ̀ bá ní ọ̀rọ̀ kan sí ẹnikẹ́ni ilé ẹjọ́ ṣí sílẹ̀ àwọn onídàájọ́ sì ń bẹ jẹ́ kí wọ́n kí ó lọ́ọ́ fi ara wọn sùn ṣùgbọ́n bí ẹ bá ń wádìí ohun kan nípa ọ̀rọ̀ mìíràn a ó parí rẹ̀ ní àjọ tí ó tọ́ nítorí àwa ṣáà ní ewu àti pé bí léèrè nítorí ariwo níyìí kò ṣáà nídìí àti nítorí èyí àwa kì yóò lè dáhùn fún ìwọ́jọ yìí nígbà tí ó sì ti sọ bẹ́ẹ̀ tán ó tú ìjọ náà ká.